mo kí yín káàbọ̀ padà mo lérò pé ṣe ń fi ẹ̀mí bá ọ̀rọ̀ ọlọ́run yẹn lọ dádì wa báwo la ṣe fẹ́ mọ ẹni tí ọlọ́run pè yàtọ̀ sẹ́ni tọ́lọ́run pè ibi tá a ti ń jọ́sìn. olúwa ṣeun ọ̀pọ̀lọpọ̀ níbi tẹ́rọ bá wà lòun máa wà. bẹ́ẹ̀ni. kó má gbàgbé pé ẹni tí ọlọ́run bá rí lórí o ọlọ́run kì í bá ní ṣọ̀rẹ́ kó má pa ní lẹ́kún. Ah. bẹ́ẹ̀ni kò ní bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ kó má bá ẹ wí. Hmm. jóòbù àyànfẹ́ ọlọ́run ni gbàtí tọwọ́ bá jóòbù ó ní ohun tí mo bẹ̀rù jù ló padà dé bá mi mm. àwọn tí ọlọ́run pè àmì á wà lára wọn mm. àwọn tí ọlọ́run bá pè tó bá gbé òróró fún ẹ kó kọ̀ sọ fún ẹ pé kò nídìí òróró gan mo wá sọ fún àwọn wòlíì tó wà lọ́dọ̀ màá ní test your anointing bí anointing ẹ wò bí ọwọ́ lé ẹni tó rí ń fọ́ obìnrin kan lọ́dọ̀ mi lánàá ó ní à wòlíì wọ́n ní kó wọ́n aṣọ operation báyìí ẹ̀mejì lọ́ti fún níwèé pé ọkọ̀ òun wá sáyìn kó dẹ̀ wá fẹ́ jẹ́lẹ̀ mo ní lórúkọ Jésù kò ń ṣe pọ́ṣọ yẹn ṣé o gbàgbọ́ dúró sí ṣọ́ọ̀ṣì ó yá ka sáàmù yìí gbàdúrà ní alẹ́ yẹn gangan gangan ló bí ọmọ bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rẹ́ ó ti population bímọ rí dán ọlọ́run ẹ̀ wò ọmọ yẹn sì wà ní church lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò tí ì gbé lọlé ṣùgbọ́n mo sọ fún mo ní mo sọ fún ẹnìkan mo ní gbogbo ẹni tó wá church mi kò sẹ́ni tó fayọ̀ dé church mi o ogun lọ bá dé church yẹn nígbà tó bá bógun wá tọ́lọ́run wá ṣẹ́ ogun ẹ̀ ogun òun gbà sọ pé ibí yìí ni ibi tí ń ti máa sìn hmm. ṣùgbọ́n bí tí èrò bá wà ṣọ́ọ̀ṣì ọlọ́run ṣògo láyé lọ́wọ́ kí n lọ ṣọ́ọ̀ṣì bá ń kọ́lé. Ah, rárá wọn fẹ́. ibi tẹ́rọ bá pọ̀ sí yẹn gangan ọlọ́run wà mm. ẹ wá kí ìṣẹ́jọ́ tó ti lọ kó parọ́ aṣọ kó parọ́ bàtà. Mm. ẹgbẹ́ clapping and shouting group ló máa bá kú bẹ̀. Mm, pásítọ̀ kan ò lè sọ pé ọlọ́run pè ń àmì tó ń jáde látara rẹ̀ tó ń ṣẹlẹ̀ látara rẹ̀ tí kò ń ṣe tayé o. tọ́lá lomi tún dọ́gbọ́n sáwọn àmì àti iṣẹ́ ìyá rẹ̀ ẹlòmíì bá ti gbé ọwọ́ sókè báyìí gbogbo àwọn tó wà máa ṣubú dáadáa. mi ò ní ṣubú nítorí pé agbára tó ó ní mo gbogbo agbára lọ láyé lọ́run. ṣé ká tiẹ̀ máa ṣọ́ ṣọ́ọ̀ṣì wò mo lọ ìpàdé àdúrà kan kì í ṣe ṣọ́ọ̀ṣì wa o wọn mo ṣe nígbà tí pásítọ̀ yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú mi wọ́n ń gbọ́wọ́lé àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n gbọ́wọ́lé mi lórí tó o bá ṣubú pásítọ̀ yóò nífẹ̀ẹ́ lẹ̀ ní ó ti orí mi ìgbà tí mo ní pé ọlọ́ọ̀bá yẹ kí ọrùn mi kán ilé mi dẹ̀fẹ̀ mọ́rùn délé ọkọ mi padà níṣẹ́ ni mo rárá àmúdìlọ́lẹ̀ wọ̀ọ́rọ̀wọ́ torí tó o bá ṣubú wọn nífẹ̀ẹ́ lẹ̀ kí ló wá ṣẹlẹ̀ báyìí. orí sákéwù lórí igi kò gbọ́wọ́lé lórí akẹ́kọ̀ọ́ mọ̀ pé wọn ò lè rí ló ṣe lọ gorí igi hmm. ẹlòmíì ò ní gbìyànjú àti gbàwẹ̀ àti àdúrà mo gbàdúrà kan church wa máa gbàwẹ̀ twenty one days mi ò dẹ̀ níwẹ̀ nínú daniel ten pẹ̀lú wa mo gbàwẹ̀ mo ń gbàdúrà ó ní láì sí àwẹ̀ àti àdúrà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀ ẹ wo ọlọ́lá súnémù lọ́jọ́ tó rí wòlíì ayé ẹ̀ létò pásọ̀ kan ni o kó two million wá torógun ayé ẹ̀ tírélà ni <laughs> kò lè lọ jésù oníṣẹ́ ìyanu ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni kó tó jíṣẹ́ ìyanu mm. gbogbo ibi tó ti ń fi rọ́tàn ẹ̀ lórúkọ jésù lọ́dún yìí ló máa rọ́nà àbáyọ láti bọ́ lọ́wọ́ wọn abẹ́ ìdè tó wà mo pa láṣẹ pẹ̀lú òróró orí mi lórúkọ jésù kristi ti násárẹ́tì àtú ẹ̀ sílẹ̀. àmín àwọn tó bá wà lábẹ́ ìdè táwọn náà dẹ̀ mọ̀ pé ó dà pé abẹ́ ìdè ni mo wà kí ló dé tó máa ń nira fún ọ láti kúrò lábẹ́ irú wòlíì bẹ́ẹ̀ àbí olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀. torí pọ́n ti fi májẹ̀mú tì fún wọn májẹ̀mú òkùnkùn lọ́pọ̀lọpọ̀ fi tì fún wọn sọ pé òní kú òní ṣọ́ọ̀ṣì ọjọ́ tó bá kú òun bẹ́ẹ̀ ni kíkíní kan ṣe. Hmm. wọ́n ti fi májẹ̀mú òkùnkùn tì fún wọn. àní tọ́lọ́run ẹni tó sọ pé àdàbí tọ́lọ́run ò bá pè mí tí Jésù Hmm. òun náà dẹ̀ ń forúkọ ọlọ́run ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu àwọn èèyàn ẹ̀jẹ̀ kalọ́pọ̀ jésù ní ẹ̀fẹ́lẹ̀ forúkọ ọlọ́run wa ló ń lò ẹjọ́ mà ẹjọ́ sà àwọn kan wà lábẹ́ ìdè ohun tó lè fi túra wọn ni wípé kọ́mọ òtítọ́ kí òtítọ́ kó sọ yín di òmìnira jeremiah chapter four verse twenty two ó sọ̀rọ̀ kọ́ ó ní òpè ní ẹ̀yin ènìyàn mi hmm. òpè ọlọ́run tó fi iṣẹ́ tẹlòmíì pa á lẹ́rìn ó fi tẹlòmíì pa á lẹ́kún hmm. ọlọ́run tó fọmọ tẹlòmíì dùnúnú tó ní dókítà ló ń bọ̀ yìí ó dẹ̀ sọmọ ẹlòmíì dàmúgbó hmm. ọlọ́run tó fi ìyàwó ẹlòmíì dùnú tó ń pè ní ọ̀nì súwìtì òun ló mú ìyàwó ẹlòmíì tó ní ara ah, ọkọ mi lágbájá ló mọ̀ bá pé wọ́n lọ́rùn o àdánwò lọ́kọ tí mo fẹ́ yìí gbogbo ojú tó ń wò mí aya tó fẹ́ ò ní di àdánwò ọkọ tó fẹ́ ò ní di àdánwò ọmọ tó bí ọlọ́run ò ní fi ṣe àdánwò fún ẹ ṣùgbọ́n rántí wípé ẹni tí a pè òun la yàn ẹni tí a yàn a ṣe lógo a pe àwọn kan a kò yàn wọ́n a yan àwọn kan a kò ṣe wọ́n lógo a wá pe àwọn kan a yàn wọ́n a ṣe wọ́n lógo. ṣé rí àwọn tó máa ń wà lábẹ́ ìpè tí ò bóyá kì í ṣe ọlọ́run ló pè wọ́n yìí mo máa ń wò dáadáa máa rí pé bóyá ogun kan ẹlòmíì ń ọlọ́run fọmọ bóyá bí ogún ọdún ẹlòmíì nǹkan bóyá ẹlòmíì wáyàwó ẹlòmíì wọ́kọ òun ló máa mú wọn rìn kiri kò ṣe pé ẹlòmíì gan ò ọlọ́run tó fẹ́ sìn ṣùgbọ́n wọ́n wá ibi tí àdúrà ti ń gba ibi tí ilẹ̀ gbé lójú tó bá wá rí ẹni tó wà tí ogun wà ní inú ayé ẹ̀ tó dàbí pé ogun yẹn ò ṣẹ́ kí lẹ fẹ́ bá mi sọ fún wọn láti fi ìpínlẹ̀ kí lẹ fẹ́ sọ sínú ayé olú ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ gbígbàgbọ́ rẹ̀ ò bá dúró asán nínú asán ni. tí ò bá nígbàgbọ́. tí jésù oníṣẹ́ ìyanu bá kọjá àmọ́ yẹn tí jésù gbẹgbẹ ẹ̀ kọjá tí ò rí mérekù gbogbo àwọn tó ti ẹ̀ ń ti jésù tó lọ́sùn tó ń ti gbà tóbìnrin oníṣòwò ara Samaria ọkùnrin méje ló láti mọ̀ láyé mẹ́fà dẹ̀ ti gbọ̀dọ̀ rẹ̀ kọjá kó tó pàdé oníṣẹ́ ìyanu mm. ìgbà tí jésù rí ó jẹ́rìí ara rẹ̀ ó kọ́ fún ní confirmation ó ní èmi ní omi ìyè náà ó ní tí o bá ó ní tèmi ó ní èmi ní omi kan tí máa fún ẹ òun gbé òní gbẹ mọ́ mm. ó ń bú jésù ní ẹnu ló ń ti kiri ilé ọkọ mm. ó ní kí ni ìbáṣepọ̀ ara ajú àti samaria jésù wá sọ pé kó ló pọkọ ẹ̀ wá lọ́jọ́ ló mọ̀ pé wòlíì rèé tó ti tẹ̀sí pásítọ̀ ẹ ó ti mọ̀ bóyá ẹ̀mí ọlọ́run gbénu ó ti àpí lójú oorun tí pásítọ̀ ẹ bá jẹ́ a prophet wàá mọ̀ lójú oorun ìyẹn mo yẹ sọ wípé kò search for prophet of solution tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun ọ̀pọ̀ ń sáré ìje gbogbo ni wọ́n ń sáré first corinthians chapter nine verse twenty-four ṣùgbọ́n ẹnìkan ló máa gba èrè náà gbogbo yín ẹ sáré bẹ́ẹ̀ kẹ́yìn kó lè rí gbà mo ti fẹ́ fi gbà á níyànjú lénìí ẹ jẹ́ ká gbàdúrà yìí gbogbo ojú tó ń wò mí nílé jésù dá mi lóhùn kí dókítà tó sọ pé kí n má gbààwẹ̀ mọ́ hmm. nígbà ẹlòmíì ti gbàwẹ̀ gbàwẹ̀ ọgbẹ́ ẹnu kan ti bẹ̀rẹ̀. ẹ tọgbẹ́ ẹnu wálẹ̀ ti dé ikú òjijì tí ń bọ̀ díẹ̀díẹ̀ kò dẹ̀ lè gbà wọ́n ṣùgbọ́n tọ́lọ́mọba ti dá wa ló ogun yẹn sì wà ń bẹ ogun dandan ni kò ń jẹ́ kéèyàn tètè bọ́ tó lọ́pọ̀lọpọ̀ ló jẹ́ ìwọ̀ ògo. ìwọ̀ ògo kí ló ń jẹ́ ìwọ̀ ògo. ẹlòmíì ń bẹ láyé kò gbúdọ̀ ṣẹ́yún ọmọ mẹ́ta la kọ fún ọkọ àfẹ́sọ́nà ẹ̀dẹ̀ ti ṣẹ́ mẹ́ta fún kí ló jẹ mà. ìwọ ni ìwọ ògo. ó sọ nínú àwa lọ fẹ́ ọkọ. ìwọ ọmọ pásọ ó ọmọ títí títí títí ọlọ́run ló fẹ́ fún ní ọmọ wọn ni kó ká lọ síbì kan kó wá lọ tẹríba fún òrìṣà kan bíbélì sọ nínú ìwé ẹ́sítọ́dù orí ogún ó ní ohun àwòrán kan tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀ àbí tí ń bẹ nísàlẹ̀ omi hmm. ìwọ ò gbúdọ̀ sìn wọ́n hmm. bẹ́ẹ̀ ni ìwọ ò gbúdọ̀ torí ara àrá bá fún wọn ó hmm. ti wá tẹríba fún kí ló jẹ yẹn ó ti dèwọ̀ ògo ẹlòmíì bẹ láyé kò gbúdọ̀ wọ bíláàkì sọ́rùn ìyẹn gangan ni aṣọ tó láìkì jù láyé torí kò ń tètè dọ̀tí ó dèwọ̀ ògo ẹlòmíì ń bẹ láyé àṣẹ ń bẹ ní ẹnu rẹ̀ ó níbi tí ọba bá wà àṣẹ rẹ̀ á sì múlẹ̀ àwa máa ṣépè fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ pọ̀ mọ́ ẹ̀ lólóríire ó ti lo ẹ̀dà ọ̀rọ̀ ó ti fi sọ̀rọ̀ sí síra wọn ẹlòmíì wà kò jẹ́ kó ohun tí ò jẹ́ kó gbẹnu sí ló ń gbẹnu sí ló fi ń jí ọkọ ẹ̀ láàárọ̀ ló fi ń jí láàárọ̀ ó ti jẹ èèwọ̀ ibi tí èèyàn bá dẹ̀ ti kọsẹ̀ tí ò bá wọn bí tó ti kọsẹ̀ kò ní dìde láéláé. Ah, Ọlọ́run aṣàánú wa o ṣe rí èèwọ̀ ẹ mo torí pé ìwọ ẹni yìí báyìí mo wà nínú dáńfó lọ́jọ́ yẹn mi ò gbé mọ́tò jáde àwọn méjì wá wà lẹ́yìn mi wọ́n sọ̀rọ̀ àwọn méjì yọ bára wọn dáwọ́ ah ló máa dá àwọn oníní ṣọ́ọ̀ṣì àwọn àwọn opó máa gbádùn o ah onírú ọ̀rọ̀ wò lè ah ó ní níṣe ló eh, ó wu òun àwọn opó ṣọ́ọ̀ṣì òun kí ló dé ẹnìkejì ní kí ló dé ah orí tó bá dé bá ṣe ń kó jẹ fún àwọn opó ṣọ́ọ̀ṣì àwa olówó kọ̀lélọ́gbà ni ṣé èèyàn wọn á máa pera olópó wọn á wò ó mo ronú jinlẹ̀ mo ní obìnrin yìí lọ́kọ láyé eh. opó dẹ̀ ń wù torí àwọn nǹkan tí wọ́n fún àwọn opó jọ kí láti fẹ́ ṣe rọ̀rọ̀ ṣé ọkọ yẹn ó wà láyé bí aláìsí ni àbí báwo. tó pé kò gbádùn ọkọ ó tó ń bá dopó wọn á gbádùn ó ti gbàgbé wípé irú obìnrin bẹ́ẹ̀ kò lè jèrè ọmọ obìnrin tí ò bá ti pọkọ ẹ̀ lé ọmọ tó bá jáde lára ẹ̀ kì í ṣalálùbáríkà ẹ jẹ́ n sọ kínní kan fún yín lénìí gbogbo obìnrin tó bá ń gbé ọkọ ẹ̀ ṣépè ẹ wo irú ọmọ tó máa bí wọn kì í jẹ́ èèyàn láyé hmm. ṣùgbọ́n obìnrin tó bá ní ìtẹríba bẹ́ẹ̀ ni mo sọ fún yín bíbélì Kristi ti jẹ́ olórí ìjọ so tí èèyàn bá ti bẹ́yàn bá ti wá wà láyé ọkọ ẹ lówó kò lówó fàdúrà tì í fún ọlọ́run agbẹ́ nìkan sókè ajá nìkan wálẹ̀ hmm. ṣùgbọ́n kí ni kò fẹ́ sọ fún yín lẹ́nìí kò sí ẹnikẹ́ni láyé tí kò níwèé ìtàn ẹni tó ń bọ̀ ó máa kà níwèé nípa ìtàn rẹ ẹni tẹ́jọ bí yín tẹ́jọ jẹ́gbẹ́ ó máa kà nípa ìpè bẹ́ẹ̀ ni nípa ìtàn rẹ ẹni tó jù wá lọ ó máa kà nípa ìtàn wa ẹni bó wá wá sáyé tí ò níwèé ìtàn ẹ kíyèsí tó bá dọ̀run àníṣọ nípa ẹ̀ hmm. Hmm. jésù olùgbàlà wá sáyé a méjì lọ́rùn ìwé àkọsílẹ̀ àti ìwé ìrántí mm. the book of record and the book of life mm. méjèèjì ló máa sọ nípa wa ọlọ́run ò ráyè ẹjọ́ mọ́ ẹjọ́ wẹ́wẹ́ kò ráyè ẹjọ́ wẹ́wẹ́ do your best and leave the rest in kábàlẹ̀ sọ nípa tiẹ̀ wípé o ṣe wọn tó lè ṣe ṣùgbọ́n má ti torí pé mo fẹ́ ní èrò lẹ́yìn mo sọ fún kíní kan ṣọ́ọ̀ṣì wa mo ní èmi ò bẹ̀bẹ̀ fọmọ ọjọ́ púpọ̀ torí mi nìkan mo wá sáyé tí n bá dẹ̀ kóyàn mẹ́rin wọlé bọ́lọ̀ bá bi mí léèrè máa ní àwọn tó o pè tí wọ́n gírètì wọ́n pọ̀ ń bẹ̀ wá mílíọ̀n lọ́dọ̀ wọn èmi nìkan mo wá sáyé mo dẹ̀ padà wà mú kó mẹ́rin wá nínú wọn ó ti tó torí tó bá kó àgùntàn alágùntàn má gùntàn ẹ wọ́n máa dààmú àwọn àgùntàn yẹn ewé wúrẹ́ tá à ń sìn nínú ilé tewúrẹ́ eléwúrẹ́ bá wá sínú ilé yín kò ní jẹ́ gbádùn mọ́jú bébébébé ni ó máa pariwo tílẹ̀ máa fi mọ́ torí pé àgùntàn alágùntàn tó bá ti wà nínú àgùntàn yẹn ó ti dalúrú mọ́ ṣàpà àwọn náà máa dàárú tó máa bàjẹ́ mm. Mm. ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo líì tó ń wò mí àlùfáà tó ń wò mí ẹni ọlọ́run tó ń wò mí ní orúkọ olúwa àní kọsẹ̀ ohun ayé yìí kò ní gbé wa kọsẹ̀ obìnrin kò ní gbé wa kọsẹ̀ owó kò ní gbé wa kọsẹ̀ ìrọ́pọ̀ pásítọ̀ ní ìsìn àwa náà fẹ́ gun bentley o èmi náà fẹ́ lo réǹjì o ṣọlọ́run pè ẹ́ síbẹ̀ mm. ẹ̀ẹ̀kan ni jésù olùgbàlà gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ dẹ̀ ló gùn ó ní bí ẹnikẹ́ni bá bi yín léèrè ẹ sọ pé olúwa ní fi ṣe ẹ wá kíyèsí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn mọ́tò ńláńlá la fẹ́ gùn ilé ńláńlá la fẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sáré o ṣùgbọ́n ẹ rántí wípé èmi ń bọ̀ kọ́kán èrè mi sì bẹ pẹ̀lú mi láti san fún oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín dádì wa dúpẹ́ torí ká pè é sí ẹ̀jẹ̀ wa ẹ̀kúkú sí ìlọ ìṣẹ́jú díẹ̀ tó kù yìí ẹ ṣe máa fi bá mi ṣàdúrà fún àwọn tó ń wò wá ní inú ilé tí wọ́n wà lábẹ́ ìpè tọ́dà mọ̀ pé ibi tí mo wà yóò yẹ kí n ti kúrò jù wọ́n dà pé kinní kan so wọ́n mọ́lẹ̀ ń bẹ̀ àtàwọn tí ogun kan ń bá wọn jà ẹ bá mi ṣàdúrà fún wọn. ìwé Míkà six verse eight ó ní a ti fi hàn án mm. ìwé ènìyàn mm. ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ mm. ohun tó ń béèrè lọ́wọ́ ẹ ni pé kó o ṣòtítọ́ ẹlòmíì ń tajà ó rajà yẹn ní ten thousand naira ó wá gbé fáwọn èèyàn ní fifteen thousand ẹni yẹn wá ná sí thirteen thousand ẹ bá gbọ́n tó sọ o ó ní àkó pé mímọ kọ́ńtà ẹ gbò ó bó bá. alójú ẹlẹ́dàá yín tó. alójú ẹlẹ́dàá yín tó ọjà yóò pé mọ kọ́ńtà tó bá tà á tán kò lè pé. kò ní pé nítorí kó sọ pé kò pé òun mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí ibikíbi tó ti ń jẹ ìyà ìmọ̀dí tó mọ̀ àṣẹ tó rán mi níṣẹ́ lórúkọ Jésù ó máa tú ẹ sílẹ̀ bí ó rí a ó mọ̀ sábàbí mọ̀tá ìrọ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹni tì mí lẹ́yìn di àkókò yìí ẹni pè mí ẹni rán mi níṣẹ́ àdàbí tí n bá ní Ọlọ́run mìíràn gbogbo ojú tó ń wò mí láyé ọwọ́ tó dì ẹ́ sójú kan wípé ò ní rọ́nù àbáyọ lórúkọ jésù ọwọ́ náà kó gbẹ sọnù mo pa ní àṣẹ pẹ̀lú ìpè gbogbo ẹni tó ń wò mí lẹ́ni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ inú ilé ló ti ń wò mí ni o àbí níbi iṣẹ́ rẹ ló ti ń wò mí mm. ohun tí mo sọ ni wípé nínú orílẹ̀-èdè yìí ìwọ náà gbórí ìtẹ́ pàṣẹ o ò ní ṣubú dẹrù nù ẹni rán mi níṣẹ́ àti ẹ̀ lẹ́yìn gbọgbọgbọ lọ́wọ́ ń yọjú orí lọ wàá yọjú ọ̀tá rẹ lọ ẹni bínú rẹ lórúkọ jésù wọn máa kú lójijì ni o wọn gbàdúrà ilé yìí náà lórúkọ jésù ẹ máa lọ sókè sí sí orísun ẹ ní jóná mo wí ní orúkọ olúwa ibi gíga àlàyé yín kristi àmú yín débẹ̀ gbogbo kírìwù yín lápapọ̀ wọn á di ńlá ẹ̀yin máa gbórí ìtẹ́pàṣẹ o jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù dáàdi wọn rí social media wo social media tá a ti lè rí wòlíì àròlé. orí facebook àti instagram. ó dà kí ni kí ni facebook page mi pro pro ló máa kọ á fi space sí ṣẹ́gun àrólé jp. pro ṣẹ́gun àrólé jp mi kọ prophet yẹn tán. o ti yé wa pro pro ṣẹ́gun àrólé eh, jp. instagram kọ. instagram yẹn at àrólé. at àrólé tó bàbá wa nínú olúwa nìyẹn dáadáa gbàdúrà lórúkọ jésù pé ipa ò ní pin yín ọlọ́run á kún yín lọ́wọ́ ṣiṣẹ́ ẹ wò ẹ tún ṣe bá wa sórí ètò dáadáa ọṣooṣù la máa rí yín o gbogbo programu ṣọ́ọ̀ṣì yìí kẹ́ wá gbé wá sórí orísun ẹgbẹ́ dánudúró díẹ̀ ká lọ sókè lọ́hùn ká lọ fi ijó orin àti ìyìn ọ̀gá àgbọ̀ ẹ̀wò tí má súnmọ́ àpadà wọlé a máa bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ má ẹ̀ sì dìde Ògo Ìgbàlà ń tẹ̀síwájú.